sáàkì dà ń sáàkì ò ń ṣe dáadáa bó ṣe ń ṣe ni ó máa ṣe lọ ó ṣàṣe kankan wọ́n fẹ́ tirú ẹni bẹ́ẹ̀ ṣubú ni tí yóò ní jẹ́ bẹ́ẹ̀ ẹ ò dẹ̀ ní jábọ́ kò sẹ́dà tí ò lè ṣàṣìṣe lórí ọ̀rọ̀ ẹ̀yin àti Bọ̀dá Muyideen òun ni mo fẹ́ kí á dára wa lẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn ọ̀gbẹ́sìn lérí pàǹtẹ̀tẹ̀ tó jẹ́ wípé tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ àti bí ẹ̀sìn ni wọ́n ti máa judge wípé ta ni kí n support ta ni ò yẹ kí n support. sẹ́ńtímẹ́ǹtì gangan òun ni ò jẹ́ kí á tì lọ́bì kankan lórílẹ̀‐èdè nàìjíríà tí a wà yìí tí gbogbo àwa tí a mọ̀ pé ìyà ń jẹ wá àwọn olórí wa ń fi ẹ̀tọ́ wa dùn wá tí a bá ṣera wa lóṣùṣù ọwọ̀ tá a fi ẹ̀sìn àti ẹ̀yà sẹ́gbẹ̀ẹ́ kan nàìjíríà ó lójútùú bẹ́ẹ̀ gẹ́lẹ́ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Bùrọ̀dá Muyideen kò sénìyàn tí yóò sọ wípé àgbàlá gabriel kò ṣe dáadáa pẹ̀lú bó ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́ àtìgbà tẹ́ ti ń ran àwọn arúgbó lọ́wọ́ tẹ́ ń wọlé àlàpà sílé àlàpà la ti ń wò yín àti ń ríṣẹ́ dáadáa tẹ́ ń ṣe ṣùgbọ́n àwọn kan ń bẹ tó jẹ́ wípé wọn ò fojú fo àṣìṣe yín kò sí èèyàn tí ò lè ṣàṣìṣe láyé yìí lórí ọ̀rọ̀ bọ̀dá Muyideen Broda Muyideen àtijọ́ tí ẹ ti gbé wọn láti rí lórí ẹ̀rọ ayélujára, bẹ́ ẹ ṣe transfọ́ọ̀mù wọn di bí wọ́n ṣe wà lénìí, gbogbo ẹ̀ la kò ṣẹ̀yìn everybody tó wà lórí social media. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí ohun tó pamọ́ ojú Ọlọ́run tó o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé Muyideen àfibisú olóore ni ẹ́ ta ló lóore gan ta ló lóore tó sẹ̀yìn ọlọ́run ọba adánimọ̀gbàgbé ta ló lóore tó sẹ̀yìn ọlọ́run ọba afúnimọ̀sírègùn ta ló lóore tó sẹ̀yìn ọlọ́run ọba tí ó ṣoore fẹ́ dà tí ò dẹ̀ ní bẹ̀yìn wò. ẹ jẹ́ ká máa rántí o wípé ibi téèyàn ò sí ọlọ́run ọba wà ń bẹ̀ gbogbo ìwọ tó ń dájọ́ ọlọ́run ọba òun ni ó ṣèdájọ́ àfihìnpẹ̀ràn o ò bá bùrọ̀dá Muyideen gbélé o ò mọ nǹkan tí wọ́n dojú kọ ọlọ́run lo àgbàlá Gabriel láti yí ayé bùrọ̀dá Muyideen padà because tí ò bá ṣe àgbàlá Gabriel a ò bá ti mẹ́ni tó ń jẹ́ Muyideen lénìí ẹ mọ̀ dé o I'm not here to defend anybody ẹ mú wọn kúrò ní ìgbésí ayé tí wọ́n ń gbé ọjọ́ tí ẹ kọ́kọ́ pàdé wọn ẹ lè máa mú wọn lọ church wọ́n sọ wípé àwọn church máa ń pín ìtàn ajá kan lè mọ́ọ̀mù ni àwọn táwọn ń mutí táwọn ń fa sìgá táwọn ń ta tẹ́tẹ́ ẹni ìyẹn ò kí ń ṣe problem wọ́n láwọn ò mọ ọrùn sí yìn ẹni wọn ò lè rùn you are going to take care of that. brother Muyideen sọ pé àwọn máa máa rùn sí yín ẹni wọn ò lè rùn sí yín ọjọ́ yẹn gangan ẹ fún wọn ní nọ́mbà wọn kọ sínú pépà kò sí fóònù lọ́wọ́ wọn gbogbo ẹ̀ láwo ọjọ́ kejì wọ́n wá sí church ẹgbẹ́ wọn wá sórí live ẹ ṣe fídíò from there àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dáwó from there ẹ decided láti kọ́lé fún wọn gbogbo ìgbà yìí ẹ fi yé wa wípé pẹ̀lú bí ọjọ́ mélòó kan tẹ́ ti gbé pẹ̀lú bọ̀dá Muyideen wọ́n ní gángan gan gbogbo ìgbà yìí ẹ ẹ ṣe ìwádìí láti mọ irú live wo ni broda Muyideen gbé already ti mọ irúbi tẹ́ ti mú wọn a dẹ̀ rí bí wọ́n ṣe rí ńgbà tẹ́ gbé wọn wá good and fine ọlọ́run dẹ̀ lu àwọn èèyàn látàrí platform yín láti fi ṣe oore fún wọn ẹ ṣoore fún wọn kọ́lé fún wọn gbàtẹ́ kọ́lé fún wọn tí gbogbo ayé rí lórí social media ohun kan tí ẹ bá gbé fún wa òun la máa rí èyí tẹ́ bá fẹ́ kárí à rí i àwọn náà ń gbé pẹ̀lú yín àwọn náà ń mọ much so that's why we can't judge we can only speak according to what we saw. láìfù lọ ó ṣe díẹ̀ wọ́n ní wọ́n fẹ́ẹ́ gbéyàwó fún broda Muideen wọ́n náà kọ rẹ nìkan ẹnìyẹn ò wo àwọn wọ́n tún wá rẹ lómìíràn lẹnìyẹn náà sọ pé ó wo àwọn wọ́n ti dájọ́ sọ́nà àwọn èèyàn ti ń dìde ìrànlọ́wọ́ níbi ìyẹn náà àwọn tó ń ṣoore yìí ta ni wọn ń ṣe fún ṣé àgbàlá gabriel ni wọn ń ṣe fún ni àbí bùrọdá Muyideen ni wọn ń ṣe fún ẹ jẹ́ kó yé wa wọn ò ní fóònù kẹ́ rí wọn mi ò believe kó máa ní account number lẹ́yìn ìgbà tí wọ́n gbowó fún bùrọdá Muyideen was there any plan to open account number for him níwọ̀nba àgbàtẹ́ tí ń gbìyànjú plan láti ṣe wedding fún wọn gẹ́gẹ́ bíi baálé ilé láti lè máa tọwọ́ ara rẹ̀ bọ àpò ara ẹ̀ kó má jẹ́ wípé máa máa wá kànlẹ̀kùn pé pásítọ̀ oúnjẹ àárọ̀ owó oúnjẹ ọ̀sán owó oúnjẹ alẹ́ ìjẹ́lẹ̀ open account fún brother Muyideen that's by the way wọ́n ti fẹ́ yàwó ìrọba lọ lógún ọdún ọjọ́ kan lòdodo bá ọjọ́ tí òdodo bá òun ni ọjọ́ tí brother Muyideen tí wọ́n láwọn rí opportunity láti sá jáde kúrò nínú ọgbà àgbàlá Gabriel ni wọ́n ṣe wò pé kí ni àwọn lè ṣe tí yóò fi call attention because tí bọ̀dá Muyideen ní anywhere ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí níbi tí social media tó ní agbára dé tí wọ́n bá gba àárín èèyàn mẹ́wàá kọjá bíi kéèyàn márùn-ún kó mọ̀ dá wọn mọ̀ kọ́ látàrí wọ́n ti rí wọn lórí ẹ̀rọ ayélujára wọ́n rí i pé wọ́n ń sa alábàárù wọ́n wò pé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ èmi gan rò pé prank ni wọ́n ń ṣe not until ìgbà tí iṣu wa lọ fà á kí n tó mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. bọ̀dámù dí ò níyàn wọn ò níyàn wọ́n ní ọlọ́run èèyàn tí ò níyàn tó bá ní ọlọ́run ohun gbogbo ló ní ọlọ́run tí bọ̀dámù ìdíìnì ní òun ló mú wọn sálábà pàdé yín ọlọ́run yìí kan náà òun ló ṣoore fún wọn tí àwọn èèyàn fi ṣe wọ́n láàánú láti dáwó fún wọn wọ́n ti dáwó fún wọn ẹ ti kọ́lé ẹ ti ṣèyàwó fún wọn gbogbo wa fídíò ọjọ́ ìyàwó yẹn was he happy no tí ẹ bá ti wò ẹ lọ wò ó wọ́n ní broda Muyideen sí tiktok ẹ lọ sí tiktok page wọn ẹ máa rí fídíò ọjọ́ ìyàwó wọn kí ni caption tí wọ́n kọ wọ́n ní you can see that I was not happy on that wedding day ask me why that brother has a lot to say léyìí tó jẹ́ pé tán bá speak out ó máa bà nǹkan jẹ́ let's keep sentiment aside Muyideen ò níyàn ṣùgbọ́n ó ní ọlọ́run ẹni tó ní ọlọ́run ohun gbogbo ló ní kò sí béèyàn ṣe lè jẹ́ èèyàn ọlọ́run tó tí ò ní ìkọ̀kọ̀ tí ò ní nǹkan tó ń ṣe níkọ̀kọ̀ tí ò fẹ́ kó hàn sí gbangba. gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá pè sí ipò tó ga kó máa tẹ̀lé jẹ́jẹ́ torí wípé ilẹ̀ gbígbẹ́ ń yọ̀yàn àwọn tó ń ṣe máa jó lọ à ń wọ ẹ̀yìn ẹ àwọn náà wọ́n fi ọ ṣe yẹ̀yẹ́ lọ́la kò sí pé èèyàn ṣe lè wà láyé yìí kó jẹ́ ìránṣẹ́ ọlọ́run àbí pásítọ̀ àbí wòlíì àbá àfa àbí adáǹṣe tí o lè ṣàṣìṣe tó kọjá àṣìṣe because nobody above mistake kò sí bó o ṣe lè dá tó o bá dá tí gbogbo ayé ń tán yàn ọ́ tán ń sà ọ́ ń ṣe dáadáa bó o ṣe ń ṣe ni o máa ṣe lọ tó o wàá rẹ́ nìkan àbí méjì tí wọ́n ti ẹ̀ criticize yẹ wẹ̀yìn rẹ̀ wo oko ìparun ti súnmọ́ ni tó bá rí mistake kò sí bẹ́ẹ̀ yẹn ó sì ṣe tí ò ní ní mistake life goes on ọlọ́run ti rán yín sí broda Muideen ẹ ti ṣe ìrànlọ́wọ́ tó lọ́ọ́ rán yín fún wọn bọ̀ bó ṣe wà yẹn yálà èèyàn lówó èèyàn lówó ó mọ̀yàn ó mọ̀yàn fundamental human rights civic rights ẹ̀tọ́ ènìyàn tó o ní lórí ara rẹ one o ní freedom láti sọ̀rọ̀ jáde o ò lè jókòó kẹ́nìkan á ní kó o mọ́ sọ̀rọ̀ ẹ̀tọ́ ẹ ni ẹnìyẹn ti ń fẹ́ ẹ̀tọ́ ẹ dùn right to religion ẹ̀tọ́ ẹ ni láti ṣe ẹ̀sìn tó bá wù ẹ́ under any circumstances tẹ́nìkan lè sọ pé ẹ̀sìn báyìí ni kò ṣe níwọ̀nba ìgbà tó o bá ti ń saròbó tó bá ti mature o ní ẹ̀tọ́ láti rìn láti bìkan síbìkan níwọ̀nba ìgbà tó o bá ti ń sọ̀daràn. kálukú ń sọ tiẹ̀ aláìmoore ni broda Muyideen ọlọ́run lọ́ba tó ṣẹ̀dá lóore ọlọ́run máa ń lo ẹnìkan láti fi ṣèyàn lóore ni yorùbá bọ̀ wọ́n ní àjùmọ̀ bí òkan tàánú ẹni ọlọ́run bá rán sí ni ló ń ṣe ni lóore ọlọ́run àgbàlá Gabriel ọlọ́run rán wọn sí broda Muideen ni wọ́n dẹ̀ ti jíṣẹ́ tọ́lọ́run rán wọn ó rán wọn kán jẹ gẹ́gẹ́ bí pásítọ̀ kí wọ́n dẹ̀ jẹ dáadáa. ọ̀tọ̀ ni kéèyàn máa ṣe dáadáa ọ̀tọ̀ ni kéèyàn máa ṣe déédéé ìyàtọ̀ wà níbi méjèèjì kò jọra wọn ọ̀tọ̀ ń dáadáa ọ̀tọ̀ ń déédéé tó o bá ń ṣe dáadáa tí dáadáa pọ̀ tó wá sí àìṣedéédé kan àìṣedéédé yẹn lè ba gbogbo dáadáa tó sì ń ṣe jẹ́ broda Muyideen ni wọ́n fi ẹnu ara wọn sọ wípé ẹ̀ ń gbọ́jọ́ ẹnìkan dá gbogbo wa náà la dẹ̀ mọ ìtumọ̀ ẹ̀ wọ́n ní tí àwọn bá rojọ́ fún yín pé àwọn níṣù pẹ̀lú ìyàwó àwọn àwọn jàre o àwọn jẹ̀bi o ẹ dá ìyàwó àwọn láre ẹ dá wọn lẹ́bi débi pé ẹ máa ń na àwọn débi pé ẹ máa ń na àwọn ẹni táwọn rí lórí social media wípé the way tí brother Muyideen fi wà lákàtà àgbàlá Gabriel akin ò lè ta the way bẹ́ẹ̀ ṣe máa fi hàn wá lórí social media nìyẹn mímikún ò lè mí èèrà ò lè rìn the way táwa ṣe ń rìn nìyẹn láì mọ̀ wípé gẹ́gẹ́ bí inú ìgbèkùn ni wọ́n wà yorùbá bọ̀ wọ́n ní wípé bí rọba lọ lógún ọdún ọjọ́ kan lòdodo bá ọjọ́ tí òdodo bá ọ̀rọ̀ yìí òun ni ọjọ́ tí broda Muideen wọnú ọjà tí wọ́n lọ ń ṣalábàárù ìgbà yẹn ni wọ́n fi ráǹfààní láti sọ̀rọ̀ síta. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló nígbàgbọ́ wípé alábàárù tí broda Muideen lọ ṣe nínú ọjà níbàdàn yẹn wípé àwọn kan ni wọ́n kọ́ wọn láti fi borúkọ pastor Àgbàlá Gabriel jẹ́, Èmi nígbàgbọ́ kan wípé ẹni tí Ọlọ́run ò bá bà lórúkọ jẹ́, ẹ̀dá kan ò lè bà lórúkọ jẹ́, kò sí bí wọ́n ṣe lè gbìmọ̀pọ̀ tó, ìmọ̀ wọn ò lè ever jọ. Bùrọ̀dá Muyideen kí àwọn padà sí ìgbésí ayé táwọn wà kó tó di pé Àgbàlá Gabriel rí àwọn páwọn fẹ́ ṣe àwọn lóore. Wípé káwọn padà sírú ìgbésí ayé yẹn, ó sàn ju bí àwọn ṣe wà níbi táwọn wà lọ bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sentiment ni wọ́n fi ń dá sọ̀rọ̀ yìí àwọn kan ní man of God are you man of evil kò sẹ́ni tẹ́sùn ò lè lò kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe ẹ má máa gbé man of God kò wá lójú ọlọ́run nìkan ló mọ ẹni tó ń sin òun stop bringing that don't talk against man of God èèyàn tí ò ní èèyàn ó lọ́lọ́run fa ó fojú olóore gúngi ọlọ́run òun nìkan lolóore tẹ́ẹ̀dá kan ò lè fojú ẹ̀ gúngi. a rí gbogbo tó ṣẹlẹ̀ gbogbo tó play out nígbà tí Alhaji Oriomi Hamzat fi wánú Àgbàlá Gabriel gbogbo ala read body language everybody a dẹ̀ ráwọn question aráwọn answers aráwọn interjection kí lẹ fẹ́ sọ fún wa wọ́n ń sign document níṣẹ́jú Alhaji Oríyọmí Hamzat láìmọye oṣù tí ilé yẹn ti jẹ́ kíkọ́ why tí document yẹn ò ṣe wà signed before now. ọkọ lòun ń gbowó oúnjẹ lọ́wọ́ ìyàwó òun lẹ́yìn ìgbà tí gbogbo ayé mọ̀ wípé bọ̀dà Muyideen wọ́n ṣí ṣọ́ọ̀bù fún bọ̀dà Muyideen ni wọ́n kọ́lé fún ó wá dẹni tó ń gbà àwọn búrẹ́dì òun gbà wín búrẹ́dì pásítọ̀ náà sọ wípé ó ń bá gbogbo èèyàn jà nú ọgbà àwọn tó bá wá ra chájà lọ́wọ́ wọn ó ń powó tó pọ̀ fún wọn rọ̀dámù ìdí nǹkan ló lọ sọ́jà fúnra wọn tán lọ ra gbogbo ọjà yìí ó ń bá gbogbo èèyàn jà nínú ibẹ̀ kò sẹ́ni tó nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti ẹni tó mú láti ẹrọ̀fọ̀ wá sínú ìmọ́lẹ̀ wá síbi tó dáa wá sínú ìgbádùn ìgbésẹ̀ wo lẹ gbé pẹ̀lú àwọn ọmọ ìjọ tó ń bá broda Muyideen jà tí wọn ò fìfẹ́ hàn wọ́n ìgbésẹ̀ wo lẹ gbé gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ṣé promise tẹ promise àwọn nàìjíríà tó dáwó fún broda Muyideen sóhun ni pé bí wọ́n ṣe ń bá wọn yòdì yẹn kẹ́ mọ́ lè sẹ́tù ẹ̀ ẹ̀jẹ̀ tí ẹ jẹ́ nǹkan tí ẹ fi hàn wá lórí social media sóhun ló happen yẹn ẹ sọ confidentially wípé ẹ mú pankẹ́rẹ́ tó dáa kìí ṣe tí ò dáa o kìí ṣe tán bá fi nàyàn tí ó rọ̀ lọ́rùn èyí tó dáa ẹsẹ̀ fi ẹ ẹ fi nà wọ́n. ẹ lè máa ṣe mí kẹ́ ẹ tún máa gbà mí òun ló mú broda Muyideen sá wọ́n láwọn sáfẹ̀mí ara àwọn torí àwọn ò fẹ́ kú báyìí. pàá lónìí pàá lọ́la bójú òun ò bá fọ́ ni ó máa wò èèyàn ò ní èèyàn kò lówó ó lọ́lọ́run ohun gbogbo ló òní la rí kò sẹ́dà tó mọ̀la ẹni ìjà ò bá dé báwo ló ń pe rẹ̀ lọ́kùnrin. àwọn kan sọ wípé kò sí tó burú bí àgbàlá Gabriel bó ṣe na bùrọ̀dá Muyideen ní pankẹrẹ látàrí wípé kí wọ́n má bàa lose àwọn followers wọn látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó nífẹ̀ẹ́ àgbàlá Gabriel wọ́n lè unfollow wọn látàrí wípé wọn ò fẹ́ káwọn èèyàn send bad comment sí wọn ó ti jẹ́ dòdò ó fẹ́ sòdòdò torí followers ó sọ wípé kò sí tó burú níbi bí wọ́n ṣe na broda Muideen tó bá jọkọ rẹ ni wọ́n nà ṣé n tó sọ ló ń sọhun ká lọ́mọ bíbí inú rẹ ni wọ́n nà ò gbé páànù àbí kó gbégbá bára lọ síbi tó lọ tí wọ́n ti ràn án àwọn ni wọ́n decide pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ àwọn fẹ́ mú kó nù yà òsì àti ìṣẹ́ tó wá di ẹni tí àwọn èèyàn wá ń wò láwòsí tán tó wá di ẹni tí pásítọ̀ fúnra ara wọn sọ wípé kò sẹ́ni tó nífẹ̀ẹ́ mú ìdíìnì nínú ọgbà yẹn látàrí àwọn ìwà tí ń wù ó sọ fún yín àkọ́kọ́ wípé òun mu tí òun ta tẹ́tẹ́ òun mu sìgá òun ò mọ̀ rùn sí yín òun ò tó ẹni tó ń gbé pẹ̀lú yín ṣùgbọ́n still ẹ gbà á wípé ẹni ọlọ́run ní ìránṣẹ́ ọlọ́run ní ẹ bẹ lọ́run tí tí ọlọ́run ó sì yí padà ẹ ò rehabilitate ẹ láti sọ wípé ó ti wà ókè bọ̀dá Muyideen ò ní anything mental ọpọlọ wọn jí pépé ọmọ Yorùbá àtàkà ni wọn wọn ń gbé ọ̀rọ̀ kalẹ̀ lówe-lówe wọ́n ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ kan ò tà sí látìgbà tí broda Muyideen ti ń wá sórí live látìgbà tá a ti ń rí fídíò wọn látìgbà tẹ́ ẹ ti gbé wọn níjọ́ tẹ́ ẹ gbé wọn likely kan ti mọ̀ gógóró but still ọ̀rọ̀ wọn ò tà sí ọ̀rọ̀ wọn ò jẹ́ tó lárùn ọpọlọ even ọjọ́ tí ẹ gbé wọn tí wọ́n jẹ́ pé toxic àti everything àti highness everything sì wà lára wọn ọ̀rọ̀ wọn ò tà sí ó ṣe wá jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n lọ ra alábàárù ní ọjà ni wọ́n wá jẹ́ alágànná ó ṣe wá jẹ́ pé ìgbà yẹn òun wá ni àwọn èèyàn wá ń kọ́ wọn sí yín àwọn ní ọmọ tó pass through gbogbo àwa gbogbo àwọn tó ń dá sọ́rọ̀ kò sẹ́ńtórí àwọn náà rí ayé ò lè dẹ̀ wọ́n lọ́rùn kán láwọn fẹ́ sá lọ́mọ ru alábàárù. bí ọmọdé bá ń gégi àgbà ló mọ ibi tí ó wò sí. Si ọjọ́ náà ní bí àná tọrọ sí bí ọ̀rọ̀ láàrin Oríyọmí Hamzat àti Àgbàlá Gabriel tí àwọn followers tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀tẹ̀ tí wọ́n ti mú ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ wọ́n wà sentimental wọn ò lè sòdodo Láàjì Oríyọmí Hamzat ọ̀hún òkúta tá a wò pé ká jùnù lọ́jọ́ sí àwọn wá tó ń parí ọ̀rọ̀ wọn ò wá fojú àná wò pé ọ̀rọ̀ ti ṣe bí ọ̀rọ̀ láàrin mi àti lágbájá jẹ́ kí n lu opportunity yìí no débi pé àwọn followers wọn sì tún bínú pé à ó láwọn question tó yẹ kí ẹ bi Pastor Gabriel tí ẹ bí wọn à ẹ wà bias because wọ́n fọpọlọ tẹ̀lé. E. gbogbo ẹ̀yin agbọ̀rọ̀dùn ẹ lọ sí jẹ́ ẹ̀yin ọ̀gbọ́rọ̀ ọlọ́rọ̀ lérí pàǹtẹ̀tẹ̀ ẹ lọ ṣèwé agbẹ́jẹ́mọ́wọ́ èèyàn tí ò ní èèyàn tí ò lówó ó lọ́lọ́run bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ó ti wà nínú àkọọ́lẹ̀ bá a ti wáyé páàrí bẹ́ẹ̀ là á rí ẹ jẹ́ ká keep sentiment sẹ́gbẹ̀ẹ́ kan ìkan sọ lánàá ó ní ẹ why can you talk against man of God I will unfollow you ìgbà tó ń follow mi èló ló ń fún mi lówó oṣù ìgbà tí mo open page yìí ṣé mo kọ lẹ́tà sí ẹ pé mò ń wá ẹ lórí page yìí ìwọ ló ra àǹfààní kan sí kejì tó ń jẹ tó fi follow mi so mi ń bẹ̀ ẹ́ ìwọ tó bá like opinion mi lórí mátà yìí unfollow mi mi ní ìdí ń bí tá a bá gbá àwọn àáfàá tó ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo wá tí wọ́n ká orí èèyàn mọ́ lọ́wọ́ ibi náà láti sọ kálukú máa comment bọ̀gbà tó ti jẹ́ pé pásítọ̀ la gbé wá ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n ti bú wa èébú òṣò ìwọ tó ń gbéyàn ṣépè tó ń búyàn báwo la yí ẹ ṣe o ò bọ́ mi ò ra dátà fún mi ò ra fóònù fún mi kí ni ìwúlò ẹnu ayé mi tó fi sọ pé ẹ wọ top fans mi yẹn wàá unfollow mi kí láǹfààní ẹ ń bí tó bá ródodo tó lè sọ ẹnìkan ò bọ́ ẹnìkan so ìwọ̀fà lẹ́nu ohun tó bá wọ ẹ lẹ́nu kó fẹnu ẹ̀ sọ èèyàn tí ò lówó tí ò níyàn ó ní ọlọ́run ẹni tó bá ti lọ́lọ́run ohun gbogbo ló ní ẹ má jẹ́ ká máa fi ẹ̀jẹ̀ sínú fi tọ́ funfun síta person wey go help you no go stress you bó ṣe rí nìyẹn èèyàn tí ó ràn ọ́ lọ́wọ́ kò ní fìyà jẹ ọ́ kò ní lò ọ́ lú ẹrú ọlọ́run ló ń so ohun gbogbo ẹ̀dá kan lè mọ tiraka ni so ẹ gbàgbé ẹ o ẹ gbàgbé ẹ ohun tó pamọ́ ojú ọlọ́run ó tó o ṣùgbọ́n àwa tá à ń sọ pé èèyàn ṣe dáadáa dáadáa yìí náà tó bá kù díẹ̀ káàtó á sọ ọ́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 driving you round the wall.